ọ̀rọ̀ ìfẹ́ yóò ṣe ṣàfihàn fẹ́ni tó. Nigeria àti ọjọ́ tó máa finally di ìyàwó mi legally. Mm-hmm. <laughs> so tí ẹ mọ̀ pé bí mo yẹ wà ń bíbá pẹ̀lú ẹ̀ ó wà illegal. I don't like you like that really but kí ni ọ̀ṣà kọ́ máa ṣe wọn bá tó lè ṣe. You don't like me like that. Mm-hmm. Mm. Àmọ́ ó tún ní nǹkan mẹ́ta kan tí mo fẹ́ràn lára rẹ̀ nǹkan mẹ́ta. bẹ́ẹ̀ni. <laughs> you are a confused person. love itself is confusing. ó ló like mi lẹ́ẹ̀kan. Mm-hmm. ìsinsìnyí o ní eh, nǹkan mẹ́ta kan ló like lára mi. Mm-hmm. ó yà wò à ń gbọ́ yín kí nǹkan mẹ́ta tẹ̀ like. nǹkan alákọ̀ọ́kọ́. Mm-hmm. <laughs> bí Elédùmarè ṣe dirí ẹwà fún àkókò ẹ̀ ó jẹ́ nǹkan tó máa ń pa mí bí ọtí. Hmm. ẹlẹ́ẹ̀kejì rèé o bí o ṣe ní ìwà mọ ẹwà ẹ̀ ṣé o mọ̀ pé ọ̀pọ̀ ọgbà tí obìnrin bá níwà mm-hmm. tí ó wá sọ ẹwà nù mm. kò máa yàtọ̀ sọ́kọ̀ ayọ́kẹ́lẹ́ tó ń gbé sójú ọ̀nà tí ò lè po nínú ojú kan ló máa dúró sí. ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ọdọọdún tó ń bọ̀ kí n stop it. why. Yeah, tell me jọ. ẹlẹ́ẹ̀kẹta òun ni ohun aládùn tí ọba àwọn òkè tó jogún fún bíi ti àwọn áńgẹ́lì to wà lọ́run ìyẹn náà máa ń fà mí bí ọtí. I'm blushing blush. Don't bleach, Huh? Come no, Blush, don't bleach. It's a sick. Better picking. torí náà lẹ ń jẹ́ olúwa. A lè ṣe, a lè wí, a lè wí, a lè ṣe. Nítorí náà lè ṣe ń olúwa. Jésù. Àmín. Ní agbára ńlá Jésù. Àmín. Ọlọ́run ọba ìyanu. Hmm. àpáta wa ààbò wa hmm. ọlọ́run májẹ̀mú ìyanu a máa dúpẹ́ yín lógo fún wákàtí a dúpẹ́ torí pé kẹ́ni ẹ mú wa jáde lọ ní àárọ̀ yìí ẹ mú wa wọlé láyọ̀ àti àlàáfíà olùwọ hmm. ọlọ́run bá ẹ wá gbọ́ pé kẹ́ ẹ gba ẹ̀yìn wa ọ̀pọ̀ ènìyàn ló kúrò ń de wọn ní àárọ̀ yìí àmọ́ tí wọ́n rí orí ọ̀fẹ́ láti wọnú ilé padà àmọ́ ọlọ́run ọba ìyá ẹ ṣètò abẹ́ ẹ wà gbọ́ kẹ́kẹ́ gba ẹ̀yìn wa àtòbíjọ ọba ìyẹ a ti fẹ́ lọ sùn wákàtí àti olùwà wa pẹ̀lú wa ogun òkùnkùn olúwa ọlọ́run ọba ìyanu àfimọ́ bú ní wákàtí àti olùwà ìbá wa fimọ́ bú olúwa jẹ́ ká sùn láyọ̀ àti àlàáfíà jẹ́ ká jí láyọ̀ àti àlàáfíà gbogbo ológun mẹ́rin nílé olúwa ọlọ́run ọba ìyanu ó di ọwọ́ olùwà ìbá wa yà á sí mímọ́ olúwa ìbá wa pẹ̀lú wa náà ká sùn láyọ̀ kájí láyọ̀ kí a lè gbé orúkọ yìí ga ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín àmín ní orúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. The Lord is good. All the time. Oh, bless you, Lord. We worship. We worship. Thank you, Lord. Thank you, Father. Thank you, Father. Mm kí ló mọ ẹ tí ò lè ṣàmì. mo ṣàmì. àmì ìgbọ́ ẹ dáadáa. mi ti lọ sùn mi ti ń kọ́ mi. ó dàrú kásìmáyà kàchíláyà. see you in the morning. yàrá ẹ̀ kò lọ ṣé o ti wẹ̀ lálẹ́ ìṣá. ń tẹ̀ ṣe máa lọ wọ̀ ọ́ yá. èmi mọ̀ ọ́ ṣe máa lọ wọ̀ sí i. Thank you. serious. King. ni? Wo ó ti gùn jù jàre mi tí No, I'm serious, Mon ń Uh, ni. Ah, mo ti kà level tí àwọn méjèèjì ti lọ sí beach. Beach thing mi lọ́jọ́. Mm, I don't want to. You better stop it. So what's up? Kí ló jẹ? Hmm, Gẹ̀ẹ́. Hmm. Kò sí wàhálà. Oh, come online, let's chat. Yeah. Love you, baby. I love you too, darling. Thank you. Mm-hmm. Okay. All right. Mm-hmm. All right. Hi. ṣe rí ìfẹ́ yẹn àti sista jane kó lè jẹ́ kéèyàn parẹ́ sínú ilé. ti ẹ lẹ́nu ṣòro conversation mi lè listen sí. Ah, ẹ mọ̀ pé sísá yẹn nìkan náà ló jẹ́ kí inú yín máa dùn àwọn nìkan náà ló dẹ̀ jẹ́ kẹ́ máa rẹ́rìn because èmi tí mo jẹ́ àbúrò yìí gan hardly lè fi ń fẹ̀yìn sí nílé. tí o kò ní bá wa ní gbégbó ọ̀hún ká má rìn jìnnà ìwọ gangan ló jẹ́ kán fún oh. so kí ló kún ẹ̀ gan nínú ọ̀rọ̀ tèmi àti babe mi tàjọ̀rọ̀ ra ń sọ tá à ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tá à rẹ́rìn wa múṣẹ́. Ṣé nǹkan kan but I'm happy for you because you are happy and your happiness is my own joy. That's a good one. I like that. Um, Ava, n bolo àmàlà yẹn má jẹ́ kó kó ah, jẹ́ ká àmàlà yẹn fẹ́lẹ́ so bá ṣe parí gàrí yẹn ni máa fi ni máa fi wá àdẹ́kọ́. Um, Jane. Yes, mommy. Ìgbà wo gan-an ló fẹ́ wá introduce ọkàn fẹ́sọ́nà ìsinmi? àbí ṣe ghost. kò <laughs> ń ṣe ghost àwọn ọmọ mi ẹ má wọrẹ very soon ẹ máa mú tẹ. very soon. yẹ́n ayọ̀ kẹ́ mọ̀ pé mi lè disappoint mi. mo mọ̀ náà but the only thing I see pé orí fún ọ̀run máa ń wà ní gbogbo ìgbà. mo fẹ́ kó mọ̀ pé tí a bá pẹ́ lórí ẹni kéṣikéṣi ló máa ń bá níbẹ̀ ṣe nǹkan tá a fẹ́ ṣe kó ba lè tètè níyì náà ni. Okay, mommy, that's one. Very soon, I trust you. My boy will disappoint me <laughs> because you know what I want. Of course. Um, mo fẹ́ kí wà tí Because I'm a soldier. Okay. You have to restock the house. Alright, there's no problem. But then, èmi gan ṣì láwọn nǹkan tí mo fẹ́ àárín mi rún mi. So, I jẹ́ kí n sáré lọ ṣe yẹn. Tètè o. Alright, mommy. Mm-hmm ọ̀pọ̀lọ mo fẹ́ jẹ o ok dọ̀lẹ̀. mo ṣe rí o pay attention sí sermon tí pastor ṣe lórí people's day. Really? Yeah. Thank you. Um, um, mo ṣe òtún máa lọ lẹ́nu rẹ̀ níbo ni mo tún fẹ́ máa lọ tí ò bá ń ṣẹlẹ̀. i'm sorry mo kọ béèrè ni pé tó bá jẹ́ pé o fẹ́ máa lọ́lé kíkọ gbé ẹ lọ sílé náà ni. o fẹ́ gbé mi lọlé. yeah. Oh. mi fẹ́ kó as what gẹ́gẹ́ bí. ẹ mi ò fẹ́ kó gbọ́kadà bí taxi or something pé kíkọ gbé lọ sílé. no mo kàn máa ń like láti stroll but it's okay no problem. Oh, okay yeah. àfi kí lọ́wọ́ rẹ̀. Brother Daniel, thank you so much for the ride. Uh, it's my pleasure. Okay, bye. Yeah, but, um, uh, Sister Jane, um, I forgot Shimule gba phone number. Daniel. Mommy. Ekulema. <laughs> How about eh, you? Eh, Daniel, how are you, my boy? Ah, so good to see you. Same here, ma. Ah, um, eh, ó ṣe tó bá mi gbé ọmọ mi wálé. Ah, mommy, um, Ọlọ́run ni ká fọpẹ́ fún wa. It's nothing. How was today's service? Ah, we thank God. <laughs> Ah, mommy, kí lẹ wá ṣe ń tà? Um, mo wá da kinní inú màá ni. Mm. Um, darling, do you want to come in? Ah, no. no, not at all, ma. Mo ti fẹ́ máa lọ lẹ́la. Ó tiẹ̀ ti ń lọ gan. Ah, então, just go. Oh, chegou. Fine. Babi, que Thank you. Okay. Eh, bye. sọ pé àwọn fẹ́ mìtẹ́. èmi náà rò bẹ́ẹ̀ bọ́ ìgbà tó ti di pé mọ́mí ti wà involved in sin a ní choice náà. kí ló ṣẹlẹ̀ tó ń mi kan lẹ̀. I see, I'm just. Everyone by me now. Kí ló ń dẹ́rùbà ẹ́? I'm scared. Ẹ̀rù ń bá mi pé tó bá lọ mú mi lọlé tí mọ́mí ò bá lọ accept mi nítorí mo jẹ́ Muslim bọ́. Báwo ni màá ronú bẹ́yìn? Irú èròkérò wo nìyẹn? Sí, kò ń ṣe èròkérò, ọ̀dọ́ ló ti jọ èròkérò, but on a serious note, uh -uh. it's I'm sorry. Mom Simi, she's not like that. And besides, at the Christian at the Muslim, all kan náà ni gbogbo wa Mom Simi won't discriminate. If you know that you truly love me and you want to marry me, then you come with me. Báwo dẹ̀ ni uncle. Kramer. I've heard a lot of good things about you. <laughs> okay. <laughs> Um, pẹ̀lẹ́ ṣeun kújoko. Báwo dẹ̀ wá ní dádì mọ́mí iṣẹ́ ńkọ́ ṣàlàfíà gbogbo nǹkan wà? Everybody wa okay. But Suraj gangan lórúkọ mi kò ń ṣiṣẹ́. Suraj. Yeah. Uh, full pronunciation uh, Arabic way is Surajuddin. tó túmọ̀ sí pé mùsùlùmí ni ẹ. inṣàlá bí kudratullah. ṣé bàbá ẹ ni mùsùlùmí ni o àbí ìyá ẹ. rárá o àti hubo àti humo i mean my dad and my mom muslim làwọn méjèèjì kódà humo mi wọ́n ti lọ sí mẹ́ka tí n bá ka títí last year á jẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ti lọ sí mẹ́ka seven times Titi, dájú mi tiẹ̀ ni ò ṣe sọ nítorí àtìgbà tí mo ti gbọ́njú every year làwọn máa ń lọ back àti to eighteen times táwọn ti lọ sí Mẹ́kà tí. eighteen times. Yeah. bàbá ṣé ní ìdílé yín ṣé kìrìsìtẹ́nì wà bẹ́ẹ̀. la, la, la. là <laughs> kò sí o kò sí kìrìsìtẹ́nì kankan ní ní ìjọ látòkè délẹ̀ from um, even àwọn great mùsùlùmí Kamil gbogbo. ẹ wo mọ́mi la ilaha illallah àsìkò yìí ti tó bẹ́ẹ̀ mọ́mi. àfẹ́ inú wọn ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ jẹ́ kó mọ̀ pa wọn lòbí rẹ̀ wọ́n fẹ́ jẹ́ kó mọ̀ bí wọ́n ṣíwájú ẹ̀ délé ayé. ó parọ́ fún mi. ọ̀rọ̀ àgbà sí. you lie to me. mi parọ́ ṣé ń lórúkọ èmi mo fún ní christian name ma mi parọ́ fún mi. I'm sorry. máa sọ̀rọ̀ ní gbogbo gbà. ẹ mú mi suraj lèmi máa fẹ́ o. a ah, ló pa mú òbí ẹ dá ọlọ́run onísírẹ́lì ò ní gbà ẹ́ láyè ìwà fẹ́ta ni àwọn mùsùlùmí tó yẹ pé mi ò lè bá wọn ṣọ̀rẹ́ mi ò lè bá wọn jẹ́ dépò máa bá wọn mu ìwọ ọmọ tèmi ọmọ tí mo bínú ara mi àwọn lọ fẹ́ mùsùlùmí ah ò tó bẹ́ẹ̀ jẹ́. àti muslim àti christian gbogbo wa ikán náà ni wá mú mi èmi ò láì fẹ́ discriminate yìí i don't like it ẹ wo suraj ni màá fẹ́. mo ní wọn ò fi ẹ̀dá wọn fẹ́ ta ni tó bá fẹ́ máa kọ́ ẹ lọ́mọ suraj wá wo. ah ti màá fẹ́ ni. ah suraj wọn ò fi ẹ̀dá kò fẹ́. ẹ mọ̀ bàbá mi ṣé kìí ṣe pé ọmọkùnrin ti po kíní burúkú tó máa ń mìíràn fún mi. àpò ah, wá. tí ó Janet kọ. mo wà ní. ó yes. um, jọ ṣé o lè bá mi pè é pé mo wà ń tà. Ah, of course kílé tó mi lè fò wọ́n. iṣẹ́ gan. ẹ̀pẹ̀lẹ́ ẹ̀kújọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú. kí n pè wọ́n àbí. ń bọ̀ ń bọ̀ ṣẹ́gbọ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó dà kí wọn ò fẹ́ sí nílé mọ́. Ah, but ó ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi nísìnyí pé ó wà lójú bá mi lọ pé ó tún wá ní ó dàbí pé wọ́n sì kí ló ṣẹlẹ̀ i understand. ṣẹ̀rí ẹ jẹ́ kí n bá yín sọ tó tọrọ wọ́n ní pé kí n sọ pé àwọn ò sí nílé mi ó dẹ̀ kẹ́yìn náà understand pé téèyàn bá ti wáyàn wá tó bá ti sọ pé à sọ fún pé mi ò sí nílé tí ẹ kẹ́ mọ̀ tún mẹ́ wọn ò fẹ́ rí yín ni. wáyé tí jane ṣe wá ń ṣé mo yàgbẹ́ sẹ́ or tó ṣe fẹ́ rí mi kí ló ṣẹlẹ̀ why. ẹ mọ nǹkan lẹ́sìn tó bá ti wà ní ṣe yẹ kó máa lọ tí tó bá ti wà ní lọ́dọ̀ mi máa ràn ṣe. anyways mo understand because mo understand plight all will be well. àmì jésù. o ṣe gan o ṣe. ìtọ́pẹ́ but you can mention. thank you. thank you. Yeah, ó o lè ṣọ́ pé kò ní fún mi. wọ́n láwọn kan sí lẹ́sẹ̀ ọjọ́ mi tó bá ti wà lé mi. ẹ tẹ́kẹ̀. ọ̀dà yìí ní àrùn ládùúgbò yìí kà mẹ́ṣẹ̀ kà mẹ́ṣẹ̀ wọn ò tẹ̀lé mẹ́ṣẹ̀ pẹ̀lú five hundred naira kálá wọn bá gbọ́n àlẹ́ gọ́ọ̀mù tó kí wọ́n sí lé nonsense. gbọ́. I'm so sorry about the last time. Inú mi gan dùn sí reactions mom sí. Please hmm? forgive me. No, Bruno. I'm not angry at all. I need to bánújà la máa ń wò, ẹ̀yin kí ń wá irú ọjọ́. Ìwọ ni ayọ̀ You mi. Ìwọ ni ìdùnnú mi. My business is with you ìwọ náà mọ̀ pé ìwọ ni iyọ̀ ayé mi. sọ ló máa ṣe sọ̀rọ̀ mú mi báyìí. kò tiẹ̀ tí ì yé mi àtọ́ èmi ṣáà mọ̀ pé òun yà kan níyàwó. relationship that you build over the years tí mọ́mì ẹ dé tán fẹ́ẹ́ fi ọ̀sán kan òru kan dàrú. I know, but mo fẹ́ kó ní sọ̀rọ̀. But everything máa wà okay. Adùn ló máa ń gbẹ̀yìn irú rẹ̀. Adùn ló máa gbẹ̀yìn ọ̀rẹ́ mi àti ẹ̀. Ọ̀rọ̀ ìfẹ́ yóò ṣe é sá pátá dúdú ọ̀dùnú. Whatever your name is. ṣó tiẹ̀ fi ipò right kò déédéé wá sínú ilé without proper information. Who does that? Um, I'm, I'm, I'm, I'm sorry. Please, pardon my manners. I'm sorry for that. Mabu. Okay, fine. you want me Otiwambi Bainsin, what is it? What exactly do you want from me? Actually, I don't really want anything like per se. Eh, mo kàn fẹ́ kí èmi àti ẹ̀ ká hang out. you want to hang out with me. yes mo fẹ́ mo fẹ́ kí a jọ ṣeré jáde. as what ṣeré jáde ó ṣeré ọmọdé kékeré ni. Um, um, I did, uh, I did, I did. Nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé eré téèyàn bá ṣe ní kékeré kò lè dàbí eré téèyàn máa ṣe pẹ̀lú ẹni bí ọkàn. kí ló sọ yẹn náà ẹni bí ọkàn ta lẹni bí ọkàn yẹn. ó lè pé ìwọ bọ̀bọ̀ ó lè pé òun lálàá àbí òun hallucinate. you better come back to your senses. Um, um, I am so sorry. Má bínú mi o. Sorry for yourself nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé mo rò pé bóyá ó máa wà bored bí kíkọ wá keep company. do i look bored to you? sori mo ti realize pé ìwọ gangan ló wà bored tó bá dẹ̀ yẹ pé o wà bored ni then you go to the church wá lọ fi ọ̀rọ̀ ayé ẹ̀ wá lọ fi lé ọlọ́run lọ́wọ́ ò ní máa bọ́dọ̀ èmi bíbá ẹ̀ you stop pestering my life stop bothering me kí ló ṣẹlẹ̀ gangan. ah i'm sorry. okay mi ò bínú but oh yeah, please I want to lock the gate it's fine. I am sorry I just. when you're done just lock the gate. Jane Jane mo kàn tó bá jẹ́ pé mo sọ bí I'm sorry mo kàn. ọ̀rọ̀ ìfẹ́ yóò ṣe ṣàfùfẹ́ nítorí. má dáná òun òun fẹ́ gbé mi jáde. ẹ ẹ ó máa jáde náà ni ah. ṣé wọ́n ṣe tó àti jáde. ìyẹn ò possible. Ah, kí ni ò possible jane ah, kí ni ò possible ọjọ́ dídì wọn ọkọ̀ alálùbáríkà fún ẹ orí kò possible why you talking like this ṣé o mọ daniel oh ni ọmọ níbi nírọ̀mà ni ipò tó dìbò ní church gan-an sef ipò gidi ni hmm. wọn ò dé ní bad reputation kankan rárá ọmọ alálùbáríkà ni ọkọ gidi ni and he's a born christian kí ló tún fẹ́. ẹ ti fọ́ni jù ẹ yé pa mí lẹ́rìn rárá. ọkọ mi má máa pa ẹ́ lẹ́rìn náà ni ní agbára ọlọ́run ò ní pa ẹ́ lẹ́kùn ah, ọmọ kan tó máa ṣẹlẹ̀ sí i ó máa lọ sí òkè yẹn wà wá wọṣọ tó fáì wà wá tẹ̀lé jáde bẹ́ẹ̀ ṣe wá lọ yẹn ẹ àwọn ogun ra máa tẹ̀lé ẹ̀mí máa tẹ̀lé yín. bá bá bá bá bá bá bá bá tí mi ò bá ṣe bọ̀bọ̀ yẹn máa gbà jáde lọ sí ibo kí ló fa èmi àti ẹ̀. ṣòro pé mo bá ṣe. mi ò bá bọ̀ yẹn jáde. a ní o máa jáde kí ló ṣe tó ní jáde ifá tó ti jáde. of course i'm dead serious. wọ́n sọ pé kò fi bọ̀dá Joseph ṣọkọ nítorí wípé ọmọ ṣọ́ọ̀ṣì wa ni màá sọ fún ẹ pé kò jìnnà sí bọ́dà kàmí nítorí pé ọmọ ìwà mi wọlé kan lọ́ọ̀kì ẹ̀ lọ́ọ̀kì ọ̀ṣẹ́ ọkọ mi ó yá sàtẹ̀ sàtẹ̀ yóò ná ọkọ mi kò ní fọ́ọ̀nù o ó yá yá yá ẹ má lọ. àjọkẹ́ ojú mà ti làjú gbogbo èyí tó ń ṣe yìí lọ fọmọ lẹ̀jẹ̀ kó fẹ́ni tó bá wù ú ìfẹ́ làkọjá òfin láyé yìí ló ṣe pàtàkì àti ibi tí ọmọ máa wọ̀ sí tó máa fi ní àlàáfíà títí dọjọ́ ogbó ẹ̀ ó ṣe kókó sista mi ó dàbẹ̀ ni pé ẹ̀gbọ́n kan tí mo ti sọ látàárọ̀ mo ní kò lè possible aláti ò lè ṣẹ́ ni báyìí mo ṣe máa la ojú mi sílẹ̀ báyìí kíta lùbọ́dẹ̀ kó wọ̀ ọmọ èmi Elizabeth lọ fẹ́ mùsùlùmí ah, kò jọ aláti ò lè ṣẹ́ ni. ṣé mùsùlùmí àti kìrìsìtẹ́nì ṣọ́lá nǹkan là ń pè ẹjọ́ ṣé èṣù làwọn mùsùlùmí ń pè ẹbọ lóǹkan náà làjìjọ ń pè ọlọ́ǹkan náà ló dẹ̀ jọ ṣẹ̀dá wa àbí. ìyẹn lọ́dọ̀ ti yín ikọ̀ búkú ló máa jẹ́ sẹ́mi o Ah, ah, tá a bá wí lọ tá a bá wí bọ̀ tó bá gbọ́mọ̀ mi sílé tán akọ̀rẹ́dẹ́ sọ pé ẹ òun fẹ́ ha àbí kó gbàgbé fún kó lọ́ọ́ máa kírun ah èmi ò gbà o ah. kí wàá ní gbogbo làálàá mi lò kí lóore tí mo tí mo lọ sí kiri school ah ẹ jọ o. tí mò ń wò yìí ó kàwé débi tó máa lóun fẹ́ ra yàn. ẹ eh, ṣọ́ máa ń kọ́ sórí ni mẹ́rin lọ́wọ́ máa wí. àìlèyìn oúnjẹ tó lè fẹ́ yàwó púpọ̀. <laughs> Eh, èmi ò fẹ́ bó ṣe ń ṣe yìí o èmi ò fẹ́ ká bára wa sọ̀rọ̀ ká má gbọ́. Eh? ṣé mo máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ tì ní. sista mi lórí eléyìí mi ò lè gbà sí yín lẹ́nu bí mo ṣe máa ṣe nǹkan mi kò yí padà rárá mi ò gbà kò lè fẹ́ láyéláyé oníjì ọ̀tẹ̀ tó wà múnú bí mi lọ́jọ́ tó wá bí báyìí ló wá lọ sí kọ́nà kan níta ilé mi ló bẹ̀rẹ̀ sí ní kírun ó ń kírun nínú ilé mi àwọn ah, ah! kọjá ẹ̀ èmi kan ṣó ah. ẹ̀ lọ́jọ́ yẹn. alábùkù ni ẹni tó fẹ́ sun jẹ ni tó tún lọ ń fẹ́ pupa. ó fi para o. Eh ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àfi ah. kó ṣe sùúrù jáwọ́ kò nínú ọ̀rọ̀ má eh. fẹ́ ọmọ ẹ̀. kò lè fẹ́ ah, sísá màá bá yín jà kò burú wọn. mo ní kò lè fẹsẹ̀. mo ti gbọ́. àwọn ẹ̀ ti gba rìpa lọ́wọ́ ẹ̀. kó tẹ̀ kó da jù bẹ́ẹ̀ lọ kò lè fẹ́ ọmọ tèmi kó tẹ̀ jẹ́ mùsùlùmí yẹn gan ah no no no kò work kò lè work rárá. ẹ ẹ eh, eh, bí wà. báwo la ṣe fẹ́ ṣe thirty five minutes wọ́n fẹ́ jẹ́ kó mọ̀ bí wọ́n ṣíwájú ẹ̀dílé ayé. ọ̀rọ̀ àgbà sì ni pé. báwo ṣàlàfíà ló wà kójọ mẹ́ta mọ́mí ẹ̀ ló fi ẹjọ́ ẹ̀sùn mi. kí ni mo ṣe fún mọ́mí. ìdí nìyẹn tó fi wá síbí báyìí wọ́n sọ àwọn àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún mi nípa ẹ̀. òbí ẹni ni ọlọ́run ẹni má ṣe kọ̀rọ̀ sí òbí ẹlẹ́nu nítorí pé kí ni kọ́mọ bá lè má kọ̀rọ̀ sí ẹlẹ́nu torí ọjọ́ ọ̀la ẹ̀ ni mọ́mí ẹ̀ bá ẹ sọ bá mi gba báìbù yìí ṣé Colossians three twenty. twenty sir. bẹ́ẹ̀ni. Okay. Twenty. Okay. Children, obey your parents in all things, for this is well pleasing unto the Lord. What náà gbọ́ nǹkan tó Children obey your parents in all things gbogbo ọ̀nà kọ́nà wàá fi gbọ́ sí òbí ẹ lẹ́nu nǹkan kí nǹkan tó bá ti fẹ́ ni wàá máa bá wọn ṣe nítorí kó ba rí ìjọba ọlọ́run. Okay, Ọlọ́run àwọn ẹ̀ lọ́wọ́. Let's pray. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم যদি ধৈর্য করে লো ভাই ہے kí lè tó sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́yìn why would you say that ṣe ti gbàgbé ìlérí tó ṣe fún mi ni. fẹ́ ṣe nǹkan tó máa múnú àwọn dùn. then ó jẹ́ kó lè bánú tèmi jẹ́. ok tell me ṣé o nífẹ̀ẹ́ ẹni tán ni kò lọ bá ni. I don't. so why would you want to break up? kí ló dé tí wàá fẹ́ fèmí sílẹ̀? don't do this to me. Don't do this to me for the sake of love, please. God in my mother's life. I just have to. I'm sorry. I'm sorry. Subhanallah. What happens to the world? What happens to the world? Allah! Subhanallah. You know, life is good when you have good people to work with. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ti pokùnso nítorí wọn ò ní alábàárò rere. what do you think about life? Like, what is your perspective about life? Hello? Hello? Jane, wọ́n mo ń bá sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀. yes mo ti ń bẹ̀ sọ̀rọ̀ látàárọ̀ ò oh sorry about that mo ń gbọ́ ẹ. ẹ mo ní pé what is your perspective about life. Um, mo ń gbọ́ nǹkan tó ń sọ. mo mọ̀ pé o really follow nǹkan tí mo sọ látàárọ̀ because um, o fi epi sétí and etí ò gbé jì. Uh, no problem at all, Me, bínú bínú kẹ́. Okay, um, thanks for uh, giving me the audience. Um, nǹkan tí mo ń tọ́ àti sọ ni pé sori <laughs> jane um, mo nígbàgbọ́ pé um, ẹ̀yin onísùúrù lọ́lọ́run wa onísùúrù kẹ̀ ló ń ṣe ọmọ ọba aláùsá i will just keep my. èmi fi ń pe gbogbo àwọn ẹjọ́ tó ń tó yìí just so much i'm sorry i'm i'm i'm sorry Tiba tiba tí out in outing yìí wà boring i'm i'm very very sorry john torí ọlọ i just mo kàn feel pé um, kò kọ um, kò fún mi ní. Even if I fall in love again with someone um, mo, mo kàn feel pé never be the way I love um, Jane ìwọ ni mò ń bá sọ̀rọ̀ Jane Jane mo ní I'm, I'm talking to you pé ẹ̀yin ní series ọlọ́run máa wà bẹ́ẹ̀ báyìí tó bá kọ̀ fún mi ní chance nínú heart ẹ̀ like I really appreciate that it, it's part of mi rí. Lọ́wọ́ ni kí n fẹ́ ọlọ́run ní dààmú wa kò ní fi ayé dààmú wa kò ní fi iṣẹ́ wa kò ní fi dààmú wa ah, I don't have much to say mo kàn ní just only one question tí fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ bó ṣe wà yìí akọ àti ọ̀bẹ ọwọ́ ẹ̀ ló wà. abọ́ understand ó máa yí ẹ̀. èmi náà bí ọmọ o tí mi ò dẹ̀ ní gbàdúrà pé kí ọmọ mi kó má gbọ́ràn sí mi lẹ́nu. mi lè sọ fún ẹ pé kò yẹ ìwọ àti surajudeen ẹ ti jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí náà ọjọ́ ta sí díẹ̀ o bọ̀ nígbà tó dùn tẹ́ pé àjọgbé fẹ́ bẹ̀rẹ̀ màmá tó bẹ́ẹ̀ fà ké kọrí nítorí ẹ̀sìn tó ń ṣe isn't it now ni mo sọ pé the ball is in your court pé àtọ̀bẹ́ àtakọ̀ ọwọ́ ẹ̀ ló wà ṣé ìwọ ṣetán láti first round ni ọmọ bóyá máa convince àwọn tán bí ẹ àbí nǹkan tí àwọn tán bí ẹ tí wọ́n fẹ́ ló máa ṣe nítorí pé bó ṣe ń wèmí yìí èmi ò mọ bó ṣe ń bẹ̀yàn o máa ronú gan máa ro nǹkan tí máa kí n tó hùwà kan sí ẹ máa rò láròjinlẹ̀ dáadáa mi ò ní fẹ́ kí n ṣe mistake tí mistake bá wáyé ó rí à mistake tó máa wáyé mo kàn lè pa ok sorry sorry my dear má bínú ìyẹn ọ̀tọ̀ wípé mistake máa ṣe máa regret it i like it. mo ṣe ń bèrè lọ́wọ́ ẹ̀ báyìí sí. ẹ ṣe gan ni dáàdi dáàdi mo nífẹ̀ẹ́ Suraj gidi gan ni in fact ju bóun ṣe nífẹ̀ẹ́ mi àmọ́ mi lè kọ̀rọ̀ sí ìyá tó bí mi lọ́mọ lẹ́nu. That's nice. ọ̀rọ̀ pariwo mọ́ ọ̀sẹ̀ abọ́mu who are the only bad boss? can you define it define it ìdílé onígbàgbọ́. Christian family. Thank you very much. Ó kọjá òye ẹ. Gbogbo ìdílé tó bá jẹ́ wípé bóyá Christian wọn tẹ́ pé wọ́n gbàgbọ́ nínú Báíbù wọn dáadáa. Ọ̀rọ̀ náà bá ló wà nínú ẹ̀. Onígbàgbọ́ ni wọ́n. Ìdílé tó jẹ́ pé ìdílé Mùsùlùmí ló ti jáde àlùkùránì náà gbọ́ dáadáa nítorí pé ọ̀rọ̀ ọlọ́run bá ló wà bẹ́ẹ̀ onígbàgbọ́ ni o ní èdè yorùbá do you understand àwọn onígbàgbọ́ mi náà tún wà o sí ìlànà ẹ̀sìn tí wọ́n yàtọ̀ sí méjì tí mo là sílẹ̀ yìí nítorí pé ohun tí wọ́n ń ṣe they so much believe in it okay my àwọn tó ń tẹ̀lé ogun tó ń tẹ̀lé ọya tó ń tẹ̀lé kíní kan ṣùgbọ́n nígbàgbọ́ náà ni onígbàgbọ́ làwọn náà ẹ̀sìn tí wọ́n kàn yàtọ̀ sí tiwa ni but to God be the glory ó ti jẹ́ kí n mọ ibi tí ìwọ ń lọ pé nǹkan tí màmá ẹ fẹ́ ni ìwọ láti bá màmá ẹ fẹ́ and tí èmi bá rí Suraj I will tell them the truth pé tó èmi ti báyàwó ẹ sọ̀rọ̀ o wọn tó dúró sí nìyí tó bá lè kún fún àdúrà dáadáa bóyá ọlọ́run lè yí ẹ̀ lè padà lọ́jọ́ iwájú ẹ̀yà sọ tẹ̀lé fún I appreciate you kò tẹ̀ sọ pé o kò sí bàbá ẹ̀ fẹ́ nítorí pé ọmọ ṣọ́ọ̀ṣì wa ni wọ́n sọ fún ẹ pé kò jìnnà sí bọ̀dá Kamilu nítorí pé ọmọ ìmáàmù ni. àǹtí mo notice pé nígbà tí bọ̀dá Daniel wá drop yín nílẹ̀ you didn't even act like you care bí n pe ẹ̀ ti ẹ̀ bìkítà rárá kí ló ṣẹlẹ̀. kò ń ṣe fọ́ọ̀tì mi náà nǹkan tó ṣe pò ṣọ́ra. so kí ló wá ń ṣe pò what's the matter. Suraj. Suraj. What about him? I still love him. Ìfẹ́ ẹ̀ ṣì wà lọ́kàn mi. Ṣẹ́rí, ẹ máa ní láti di ọkàn yín lámú rẹ̀ o. Ẹ fún bọ̀dà Daniel láyè náà. Sherry, kò ń ṣe Daniel náà ń ṣèyàn gidi. He's handsome, he's cool, he's a good guy, but you know Suraj you know how much I care about him àti pé we've come a long way kò easy fún mi láti tètè gbàgbé ẹ̀bẹ̀ yẹn I just need some time. see I understand you need time but at the same time you're not getting any younger you know aunty me. time is ticking. even if I fall in love again with someone new. It could never be the way um, I Welcome to Milad. Thank you so much. Um, meet one of our models. My name is Felix Roland. Oh, nice meeting you. Same here. Of course, you know him very well, Moral. Oh, I know him. <laughs> Hi. Hi. So let's make it formal. of course. <laughs> Hi, how are you? I'm good. I've gone through your profile and um, I've seen you. You're very talented, and um, we would like to work with you. Wow. <laughs> Thank you so much. Thank You're welcome. Nice to have you, manager. Sir, Can I have the contract paper so she can sign and I can sign too? I have to sign. Mm. Oh. HR should go through everything before. Thank you so much. All right. Oh, okie dokie. Okay. Oh, congratulations. Are oh, you in our company? thank you so much. All right, take care. Congratulations. Thank you, thank you. thank you. thank you. Thank you so much for having me. Are you welcome? Oh, gbọ́n kọ́ta wọn work wákà sọ̀dẹ̀. Wọ́n ní kò sóhun tó lè ṣe Ọlọ́run. Èmi ò róhun tó lè ṣe Ọlọ́run kò sóhun tó lè ṣe wáìdù èmi ò róhun tó lè ṣe. bá mi ṣègbésí ayé mi kò jẹ́ rọrùn kò sóhun tó lè ṣe kò sí tọ́lọ́wọ́n ọba ò lè ṣe kò sí bíláì ilẹ̀ sílẹ̀ wà àmọ́ ohun tó lè ṣe tí ò ní ṣe ń bẹ̀ ló pọ̀ jù. á rí nǹkan míì bó yẹ kí n ṣe lé àmọ́ tó bá mọ̀ kó máa mú palára wá fún ẹ á lè yẹ bẹ̀ kó ọlọ́run nífẹ̀ẹ́ àwọn èèyàn wa là nífẹ̀ẹ́ ara wa n wo ṣe rí ọ̀rọ̀ wa àti jane àbí ṣe jẹ́nẹ́ẹ̀tì àwọn bàbá wa ń gbà wọn ní jẹ́ni rírì pé kò sí tó ń pè ní àkọọ́lẹ̀ pé wò pẹ̀lú ẹ̀ máa fẹ́ra yín gbàgbé mi sọ fún. sà tí ó bá jẹ́ pé ọlọ́run kọ èmi àti Janet pọ̀ astafula sà ẹ̀kọ́ kúkọ lọ́lọ́run kọ yẹn o. lóde tọ́lọ́run rí ìfẹ́ tó wà láàrin wa ọlọ́run ò ṣe worú ìfẹ́ ta ní síra wa tó jẹ́ ìfẹ́ tó tọ́ yẹn kó dẹ̀ wò pé òkè o bọ́n ṣe nífẹ̀ẹ́ ara kí ẹ jẹ́ kọ́lọ́n padà kọ́ wá papọ̀. you must be you must be mad. yes sir. you are crazy. tá a bá wọ ibi tí wèrè pín sí ọ̀dọ̀ ẹni kan wá sí. ọlọ́run dá ẹ lẹ́jọ́ ìwọ sọ pé ìwọ fẹ́ appeal kóòtù ló fẹ́ gbọ́dọ̀ ọba lọ pẹ̀lú gbogbo ìmọ̀ tó ní láyé ẹ̀ tó sọ́kàlù Quran so ibi tó end up láyé ẹ̀ sí nìyẹn by saying wípé ìkọkúkọ lọ́wọ́n bá kọ́lẹ̀ láàárín ìwà àti olólùfẹ́ àná ẹ̀ ṣe mí o ìwọ mọ̀ ẹ́ pé tí ẹbí kan bá wà tí wọn bá yọ̀ǹda ìyàwó fún ọkùnrin kan láyé mi ì rí nǹkan tó lè ṣe láyè ṣé o fẹ́ fagídí fẹ́ ni o ò lè fagídí fẹ́ ìwọ̀n tí òun ni wọ́n sọ fún ẹ yẹn pé àláwọn ò fẹ́ ah, ìwọ fún ara ẹ mọ̀ orí oko lóko kúnlẹ̀ kó tó gbẹ̀pà sínú ẹ̀ ó rí pé Christian ni and she may love you fine but I want to beat Not àwọn ẹbí tiẹ̀ náà fà kékọ́rí sí náà ṣó lè fagídí fẹ́ ni. ọmọ kan ni mo pàdé níbi kan jọ kan tó mọ̀ ẹ́ máa yọ sí mi báyìí ah, wọ́n wo dírẹ́sì wọn ni ah ọlọ́run balanjú lọ abẹ́ ṣe ọkọ́lọ́n jẹ́ kó pàdé ọkùnrin tó máa tọ́jú ọ tó máa jẹ́ mùsùlùmí bíi tiẹ̀ báyìí o ó mọ ìsìn tọ́mọ ẹ̀ fún mi mo ń bọ gọ́ọ̀fọ̀ bíi bí ìgbà tiẹ̀ pé forbid tó dákọ̀ yẹn bí ìgbà tó wá láti sánmọ̀. ó ní my father will never allow me lie, to marry ordinary Christian doctors and mostly. I was shocked. máa ń bèrè mo ní ordinary Christian. ló bá bẹ̀ sí ń dárúkọ pé Bye, bye, bye. pé it has to be a redeemer n tó ti kó sọ́pọ̀ lọ ẹ̀ àbọ̀mọ̀ fẹ́ lè sá ó jẹ́ káwọn òbí ẹ̀ tiẹ̀ wò pé love anyway tí bóyá tí bá tún padà lọ kàn àti ẹ̀ bá wọn sọ wọn náà tún èmi mọ̀ ohun tó wá sọ yẹn bóyá kẹ́tẹ́ lè tẹ̀lé mi ká bá wọn sọ. you clap do that before you come to me ó yẹ kí wọ́n ti ṣe ogbó yẹn kó tó abẹ́ mi èmi ò lè bẹ́ẹ̀ lọ síbẹ̀ yẹn nítorí pé iṣẹ́ wa ò jọra wọn tí n bá bẹ́ẹ̀ débẹ̀ máa padà gba àbùkù bọ̀ láti bẹ̀ bọ̀ tó bá try ẹ̀ fún rẹ̀ tó bá ikú bẹ́ẹ̀ good luck to the winner mo ti gbọ́ káwọn tó ń sọ ló wọ́n sọ pé kò fi bọ̀dá Joseph ṣọkọ nítorí pé ọmọ ṣọ́ọ̀ṣì wa ni máa sọ fún ẹ pé kò jìnnà sí bọ̀dá Kamilu nítorí pé ọmọ ìmáàmù ni. Ah. wonder how many people I have looked in my entire life. And I've never seen. Yes? Why? Because your love blinds me. Aww. Um, babe, I actually borrowed a love song from the birds. Really? Yeah. Would you like me to sing it to you? Of course, why not? <sighs> Babe, you're too beautiful beyond description. Oh. You're marvelous. Too marvelous for words to describe you. As a matter of fact, you're glorious. Thank you so much. O Thank you so much, my darling. Um, thank you for accepting me. Thank you for not being Why would I? You are too valuable. I have a story to tell you. Really? Kí ló ṣẹlẹ̀? Èwo ni really? I'm listening. Hey, sí. Mo bá mi dín iye tó wà kitchen. I want bread Are you for you right now? What do you mean am I for you? You fẹ́ Jenny has the bread. Mo fẹ́ jẹ yín àti bread. Get up, get up, get up. Keep me lọ jẹ yín àti bread fún mi. I'm hungry. Yeah, come. Come to where? I want to tell you something. Come now, what's wrong with you? I don't trust you. What <laughs> tó you do? Kò tó ṣojú dúdú. <laughs> I'm hungry. You're not serious. àfìgbà tí ẹ̀kọ́ mi wá di ohun àìjírí lọ́dọ̀ Jane. Hmm la ṣe wípé ká mú ẹ̀yìn sọ́wọ́ ọ̀tún ká mú ẹ̀yìn sọ́wọ́ òsì ká fi ẹ̀yìn rìn láti ìsẹ́yìn dé ẹ̀yìn èkìtì ẹni tí ó fi ṣẹ́yìn ni ni ó fi ṣẹ́yìn ni ládùúrú bí mo ṣe fi ìfẹ́ hàn sí jane tó àfìgbà tí ó kọ̀ tó ní òun ní bá mi rìnrìn àjò ìfẹ́ ah, ẹlẹ́dàá. ṣẹlẹ̀ gangan torí ìròyìn náà lè ṣe wá. ìrònú làárọ̀ ìrònú lọ́sàn-án ìrònú lálẹ́ ṣé ìwọ kó ní nǹkan tó máa fà ságọ́ ara yìí ni. ìwọ ìyẹ́ kì í sọ kókó fún yìí o ọkùnrin tó bá ṣètò obìnrin kan ẹgbẹgbẹ̀rún obìnrin ló máa ń gorí sáré ẹ̀ ẹ̀bẹ̀ jẹ́ kí sí yóò rí bẹ́ẹ̀. ẹ̀gbọ́n mi pọ̀ ń tajà ìyẹn ìgbà wípé bíbí ọlọ́run ṣe kọ́ nìyẹn ẹ̀gbọ́n mi please. Oh, crying, you're crying, mommy. what is going on between Jane and Felix these days? There is this intimacy in their entire photo shoot that I don't seem to understand. Is there something going on? This is crazy. This is crazy. This is crazy. gbogbo eléyìí Dan kò sí kankan kò sí kankan mo sọ pé kò sí kankan kí ló wá ló fọ gbogbo àwọn kinní sílẹ̀ sọ̀rọ̀ náà. Oh, is everything all right? your I all the way And um, I got you your research perfume. Really enough. Then, Eleni. Really enough. I do not like perfume. Lots. Yes. I want àwọn groceries tí wọ́n ra biscuit uh, everything see I bought a lot for you it's, it's much. Sure, welcome. Daniel. Yes. Daniel. So, Oh no, I'm going to Ó wá fi pé ó kàn wá sínú lẹ́sìn kó wá ra gbogbo gíftì láti entice I don't understand you. Please, I don't need any of these things. I have called you from meeting Ben to send text message saying I've been appreciation But the promise I made you. I'm so, so, so sorry. Please, can you just forgive me? Forgive me? Yes. So you raised your hands on me because you love me. Is that what you're saying? Baby, I am sorry. I didn't know what got over me. Ma bínú mi ò mọ̀ pé. Don't worry. It's fine. Baby, I'm sorry. You know I love you so much and I will do anything for you. Just, I just want to make you happy. I am sorry. Nǹkan tí bá ti ṣe fún ẹ dáríjì should ṣe é ṣù mí ò mọ́ mọ́ jọ torí Ọlọ́run. Please. Ìwọ láyé mi ìwọ lọ́run mo promise pé mi ò ní fi ọwọ́ mi báyìí mi ò ní fi kọ́ mi mi ò ní nù ẹ̀ mi ò ní mi ò ní pa ọmọ mi mi ò ní ṣe anything kọ́. mọ̀ wá rìn báwo ni everything jókòó i'm fine. mọ́mí um, nǹkan wọ́n wà dáadáa she's still very fine. Um, bọ̀dá Daniel náà nǹkan. Ah, ọkọ mi ah, nílé o ló wà òkè. àǹtí mi hmm? kí ló ṣe yín lójú. ojú ẹ kí ló ṣojú mi kò sí nǹkan kan. oh oh oh oh oh má dá mi lóhùn mo wà wà careless ni mo fi mo gbá ojú mọ́lẹ̀ kó kitchen ẹ fojú gbá how. Mm-hmm. Eh, um, láàárọ̀ i mean lálẹ́ àná um, àwọn mẹ́pà ò pé wọn ò fún wa ní jẹnẹrétọ̀ wa náà wá mẹ́sàn-án. àkàndéédé start ẹ ni ò bá start mo wá ní kí n wá sí kitchen kí n wá kí n wá wá lẹ́ẹ̀mẹ̀ ìṣáná kí n fi tan candle mo ṣe ń lọ báyìí àfi gbà gbogbo ojú mi báyìí ọkàn gbà mọ́lẹ̀kùn mi. ìṣáná kandu i'm trying to place it aunty mi but ẹni sọ́là náà. Are you sure you are telling me the truth? Hello, baby girl. Ah ah. Hey, ìwọ ọmọ yìí. Látọjọ́ joy. How will you come off it? Ma fi nù mí mo mọ̀ jẹjàre. Kí ni o fẹ́ máa wáìn mi ni? How have you been? Ibo ló wà látọjọ́ yẹn? Hmm. Ẹnu ẹ dùn. Tọ́jú bá wọn. Dáadáa ní sọ kẹ́ padà. Are you alright? Oh. àǹtí mi. ṣòre tó bá wọnú kitchen bẹ́ẹ̀ wàá wọnú freezer wàá rí spaghetti àti sauce. bísí tako microwave ẹ̀ kò sọ̀tà rẹ̀ àti wọ́n bọ̀ tẹ̀sán yọjú sí bébì mi. wọ́n bá join ẹ̀ very soon. what's going on here? Are you sure you are still going out? It's getting late though. <laughs> Baby, mo ti ready. Má sọ fún mi pé nǹkan tó fẹ́ wọ̀ jáde I don't get you kí ló ṣe nǹkan tí mo wọ̀ ṣé mo sọ fún ẹ pé mo ní photoshoot lẹ́yìn ṣé o ti gbàgbé ni. You know what? What? I am sick and tired of this modeling career of yours. I am tired, as in, mo ti ní débi báyìí. Ah, wait, wait, Nisoro, you're sick and tired of what? You heard me right. I'm not interested anymore. You are interested. Meaning? meaning ni pé kò fi iṣẹ́ yẹn sílẹ̀ no ṣé obìnrin gidi ó máa wọ̀ kó tó wọ̀ jáde nǹkan tó wọ̀ wò kí ẹ gbọ́ ayé òkè no sọ fún iṣẹ́ wọ̀ òkè sá. kí ló ṣaṣọ tí mo wọ̀ yìí. kí ló ṣaṣọ tí wọ́n wọ̀. kò sí nǹkan tó ṣe náà mo sọ fún ẹ nípa iṣẹ́ ìtìpẹ́ wọ́n dẹ̀ ti sanwó ẹ̀ fún mi. sọ nítorí onífótóṣù ló ṣe gúnra tó wà níwòwò tó o lórí fẹ́mi wò wà bí tí o rí kan tó wọ ni. kí ni mo wọ. kẹyìn kówó rẹ fún ẹ kẹyìn kẹyìn. just take a. kọyìn kẹyìn kówó rẹ ìnáwó. kà mí. ṣé wàá òkè wọ́n rí bọ́ sí wọ́n sí mi wọ́n wò lọ. ṣùgbọ́n at this point o máa ní láti pick nínú marriage or that foolish modeling career of yours o máa ní láti mú kan nù ẹ bọ́n pé ó máa rìn ìwòwò báyìí nínú ilé mi kò possible ó ti kú ó fẹ́ máa ṣàgbèrè àbí bó ṣe ń fọwọ́ lọ ìkiri ó dùn mọ́ ẹ ó fẹ́ máa ṣàgbèrè àbí What? What? Don't get out! You me. I'm, sorry. I don't know what came over me. I'm, so sorry, baby. I, I didn't mean to hurt you. I'm sorry. Please, can you just tell me to shout at you. What might be to do you attention? kí o bá jẹ. I didn't know I didn't, I didn't know what came over me mami bí ti tó tóbi ọlọ. Bọ́tọ́ mi sẹ́ni mi ò ní mi ò ní ẹ̀fà mi ò ní ẹ̀fà pariwo mi ò ní fọwọ́ mi ò ní pariwo I won't even touch you I won't I won't shout at you. I'm sorry please please I'm sorry I'm sorry please. Màmá mi ò tó lè wọ́n mi ò tó sọ̀rọ̀.

calling her. She's not picking my calls, neither is she returning any. Because the ń dùn mí ni right now Jane is on the peak of her career different organizations ẹ fẹ́ partner pẹ̀lú but she's not forthcoming anymore. Um, she's rí nǹkan tí ó ń bá fún mi ni báwo Jane ṣe jókòó as in báwo ló ṣe ronú tó fi wò pé fi career òun all in the name of marriage. I don't know. as in I'm so worried about her àmì nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó dàbí wà tí ẹ close dada try and see her so bá sọ̀rọ̀ bóyá wà tí ẹ lè convince her listen sí ẹ. Um, well uh, my try best mi ṣá but ló gbọ́dọ̀ ṣẹlẹ̀ yìí kò make sense at all oh, kò make sense kò make sense at all. Ah, oh. Um, hi guys, how are you guys? How are you guys? Um, have you guys heard from um, Jane? In fact, um, Orela discussed here will listen, but um, he's going to see her and um, we'll make sure there's a progress. Ah, okay. Yeah, I'll make sure you guys um, get in touch with her let me know what's going on. Uh, manager, I need you to follow me. To just try, frankly, watching her DNA, try to convince her. This is the time you need her most. We'll try, we'll try. Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeré ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrònú ọ̀pọ̀ àánú rẹ nínú eré kọjá mi nù kúrò wẹ̀mí wá wẹ̀mọ́ kúrò nínú àṣedédé mi kí o sì wẹ̀mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi ìwọ lọ́wọ́ ìwọ tó jẹ́ kí n máa lu ìyàwó mi gbogbo gbà olóò ibi búburú tó jẹ́ kí n máa lu ìyàwó mi ò dé jó torí olóòdè wá gbàgbó lọ́wọ́ ọba olórí ayé ṣàánú mi tó wẹ̀ mí sùn tó jẹ́ kí lè mi ní ìfọ̀kànbalẹ̀ olúwa síbí ó ní ìgbà tá a bá fi lé yín lọ́wọ́ kì í fọ́ àwọn tá a bá fi lé yín lọ́wọ́ kì í fà yín ẹni tá a bá yín máa ṣe fún wa olúwa mò ń bẹ̀ ẹ ìṣàánú mi mo nífẹ̀ẹ́ ìyàwó mi ejò ẹbí tó jẹ́ kí n máa lu ìyàwó mi olúwa ejò ẹ bá mi mú kú olúwa. ọ̀gá àdúgbò wọ̀nyí máa ń bízí gan-an ọgbà tí ní ìgbésọ̀ pírọ̀ ni. Understand? I eh? Yeah, what's Janet nìyẹn. Eh, Janet nìyẹn. ẹ eh, kí ló ṣẹlẹ̀. Ah, dadi wíyà kí n. ayo ṣé o ṣe wa ok ṣé o wa ok ṣá máa gba etí ẹ kí problem to ní náà wọ ọgbọ yìí ṣé o fẹ́ bọ́lẹ̀ lọ́ba sí ni dẹ́mi lóhùn. kí n tiẹ̀ kí n tiẹ̀ kò bá sọ̀rọ̀ náà ni. ọ̀rọ̀ kí ló ṣe wọ ọ̀bọ yìí náà wọ́n wọ́n ń gẹ ní ọwọ́ o tí wọ́n máa bọ̀ òrùka what's your problem? Ah, no just tell me. problem ṣó ah, excuse me can you park and let me come and drive. no no I'll, eh? I'll drive you sir. I'll drive even if I fall in love again with someone new. Suraj. So right. It could never be the way I love. you. I am hurt. I am alone. I am depressed. Mommy, I perceived something in my spirit. Eh, kí ló perceive? Ó dàbí pé àǹtí mi go through nǹkan kan ní matrimonial home. Wọ́n go through nǹkan kan. Yes. Bí kí ni? like uh, in domestic violence. Ah, jọ mi lójú ṣé o tún bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn èrò kúrò máa ń rò yìí that's so expensive now. mọ́mí kò ń ṣèròkèrò that's that's what I feel nǹkan tí mo mọ̀ ni mò ń sọ o. that's what you feel. yes. what you feel. ó gbégbé ẹnu òṣì ẹ sọ̀rọ̀ o ti tún dé àná kó máa bó tojúbọ̀lẹ̀ kiri ọ̀rọ̀ tí ó kọ̀ ẹ́ kó máa dá sí. Ah, ó má sí ẹnu ẹ kó mi dalé ẹ̀gbọ́n ẹ̀rú. Mm, o àmì o àmì. but mummy. but what? what kí ni? ṣé o mọ Daniel ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ah, ah. Daniel tó jẹ́ pé èèyàn ọlọ́run ni oníbẹ̀rù ọlọ́run a born again for that matter ẹ tó jẹ́ pé kò lè dá yán pa àwọn máa nà yàn tó mọ nǹkan tí bíbélì sọ nípa kéèyàn máa lùyàwó ẹ̀. mọ́mì mọ́mì nǹkan tára máa ń sọ fún mi mà nìyẹn. ara yes. ara náà dà wò ó jọmí lójú fi ara sílẹ̀ jẹ́ kí ẹ̀mí mímọ́ kó máa báṣẹ́ ẹ̀ lọ ní ìgbésí ayé wọn what are you talking about? It's uh, better. But I'm going there to spend the weekend. Weekend, yeah. Eh? Well, mi ò ní kó má lọ sílé ẹ̀gbọ́n ẹ̀ o. Àmọ́ tó bá débẹ̀, kó o fi ọwọ́ ẹ̀ síbi tí ọwọ́ wà ọ̀rọ̀ tó ń bá pè ẹ́ sí má dà sí ok. ma try. n mo ma try. àwọn òbí ẹ dá wọn máa fi ẹ sọ kó padà síbí ni. Eh. and have you told your sister that you're coming. wọn sọ pé kí n má wọ anytime tó bá wù mí nà. Ah. o fẹ́ lọ kíyàn ò ní sọ wípé ẹ̀gbọ́n mi mò ń bọ̀ lé yín so time is she not my sister. even if she's your sister she's married for crying out loud. Oh, okay, you didn't know you're there now. You have to notify her that you're coming. I will call her. Oh, you better do. Èmi gan àti ẹ̀ pé màá já ń wọ́n to kó tó débẹ̀. Mọ́mí ọ̀dà wá àmọ́ ìyá yẹ̀ jọ. Bẹ́ẹ̀ ni bó ṣe rí. Bẹ́ẹ̀ rẹ̀ sọ. Èmi sọ, wo ló ní? holy spirit wo ló kárí. felix kò jọ mẹ́ta ah, mi náà mọ̀ kó mo mọ̀ pé mo ti ṣe yín i'm sorry i've been quite busy. Everything is you. You just, you just have to forgive me èmi gan mo ti miss iṣẹ́ mo ti miss gbogbo yín I can't wait to get back to work like three years can't wait to hang out with you guys anytime soon. Ah, Dan o ti fọ́ fóònù mi mọ́lẹ̀ náà. I don't care mi ò kí ẹ̀ pa fóònù ṣé orí ẹ̀ ò pé ni ìwọ jókòó sí ibà òun receive call ọkùnrin òun sọ fọ́pọ̀ yín pé omi ìsẹ̀ you are joining over a man on phone àbí o ti fẹ́ máa bẹ̀rẹ̀ ṣìnà. Oh, this is Nabi. no no no Dan please please I beg you in God's name don't start today má bẹ̀rẹ̀ gbogbo wàhálà ẹ o mi ò lẹ́mi wàhálà rárá ni mi ò lẹ́mi wàhálà nírọ̀lẹ́. èmi ló ní wàhálà bí. Ah, ah. no ṣé èmi ló pè ló ní wàhálà. mo ní mi ò èmi ló pè òye lẹ́ẹ̀lẹ́kọ̀ọ́ mi tó bá ní òun rọmọ wípé ojú olúwa ẹ ti fọ́ ni kí ló dé fún mi láàyè nínú ọkùnrin just to prove my love to you and then I will make you the happiest man on earth. Shuri um, blessing you are a very beautiful woman ọ̀tọ̀ ló sọ pé ẹni tó bá rí ẹ tó bá lóun òrobìnrin ojú ẹ ti fọ́ ni lóòótọ́ but bí mo ṣe máa ń sọ give me some time bí mo, bí ìwọ ṣe ní time láti jẹ́ kó grow nínú ẹ kó tó wá sọ fún èmi náà ní time. So I will know bóyá a jọ wà lórí the same page or not. So I need time. Ó ti Please. More time bí ti báwo? Àtọ́dún yìí. Ordinary kiss. O oh, kiss mi rí. Kí ló dé? Torí tí mo dẹni tó ń lò jab tó ń borí. Kí ló ṣẹlẹ̀? Mm-hmm. Ah, mi ìdí tó wà ní ṣé mi ìdí tó lọ́mọ obìnrin. kó sì lọ jàre kí rádà àdó sùn ló ń bá wẹ̀ yí báyìí. sùúrù tó bá jẹ́ pé cowbell ni jane fún ẹ. cowbell. eléyìí strawberry vanilla gbogbo ẹ̀ ló wà. wọ́n ní vanilla alágbà olùsìyàn alágbà kò ní fà. Ah. will you stop this rubbish come come come back kẹ́kẹ́rí. ó sì lọ ìwọ ọkọ kó sì dànù wọn ló jẹ ọmọ jẹ yẹn whatever her name is ó ti rẹ̀ fọ́ fún ẹ. ẹ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ tí o bá ṣe àwọn àbúrò àbíbàt tó kó mi só ṣe mí gùn ráyè ẹ má ráyè have a nice day. good day kí ni nígbà bá gbé gbogbogbò àdúró ilé náà èèyàn lè mú mo sì mọ wàrà mo lọ ti bọ náà gbáko. ẹ wo nǹkan tó wà lábẹ́ ìjánu ẹni nǹkan ìlú wà lábẹ́ ìjánu. alhamdulilah allah akbar ẹ yóò bá dúró dáadáa náà irú ilé ìtẹ̀yìn rí iná. I am alone, I am depressed and crying every night. My mommy and papi pé mo but now I'm lonely. My mommy and papi pé wọ́n ní kí n fẹ́ bó bá gbà Um, how can I help you? kí ló mú ẹ tó ń wò rárá mò ń béèrè lọ́wọ́ ẹ pé kí ló wá ṣe bẹ́ẹ̀ ló náwó sí o fẹ́ ṣèkì mi ṣé èmi àti ẹ wà nù ẹgbẹ́ ni if not for social media tó fa àrín fín òun náwó sí mi tẹ bá ti ní followers kékeré bá lórí Instagram ẹ sẹ́yìn tẹ bá ra followers ẹ bá fi pẹ́ ti di celebrity òun náwó fẹ́ ṣe èmi àti ẹ wà nù ẹgbẹ́ ní òun ṣe gbogbo ọ̀nà ìṣe ìbàṣẹ́wà ní ẹgbẹ́ o ti fi pé o ti ní likes o ti ní followers fake kí níta lọ́wọ́ àkí òun náwó sí mi what the fuck is wrong with you how can I help you Mr. Um, Man. Um, I'm acting for Jane um, I am her colleague. I know who you are so what business do you have with Jane tó fi máa bèrè lọ́wọ́ mi pé òun wá bèrè Jane ṣé o gbà pé mi Jane is a married woman no tell me now oh mo ti understand ibi tó ń lọ. ṣé nítorí bó ṣe máa jọ ń ṣe fọ́ṣọ́jú tó máa ń fọ́ pálá ló ti dùn mọ́ ẹ you have missed that right. ló fi ní ẹ fọ́ńtì tó fi wọ́ọ̀kì sínú ilé mi tó wá ń sọ fún mi pé òun béèrè Jane are you crazy or something miss I am are you crazy or something. sir I only came to check for Jane she has not been attending to her calls. and how is that your business how is that your business is she your wife. Well, for, for your information she kò tẹ̀ she kó wọ́n dín ní olórí burúkú kò ṣe mọ́ so don't ever call my wife again and I don't want to see you here again so please i i i just don't want to lose it i don't want to be mi ò fẹ́ káwọn èèyàn rí mi as àwọn neighbors rí mi as a lunatic just get out. ẹ ti ń bínú nìyẹn. are you mad ṣé ìbílẹ̀ lè sọ fún pé mo ti ń bínú. no ṣé wọn kọ́ mọ̀ pé stupid ṣá ìwọ ṣe ń sọ bíi ṣàngó òun sọ fún mi pé you are very very techy too very very. No, you don't take to wá I don't. I want to know reason to wá sílé mi. Mo bẹ̀ sọ, are you mad? Mr. Man, ṣé kí ni mi? please you want to black twenty are you mad. oh o wẹ sọ ti mi o yẹ pọ́sítà gba ẹ̀kọ́ wá ti jọ́mọ̀ náà o wá sílé mi o sọ pé o wẹ̀ very very crazy Oh, o wá o bá rí jùmọ̀ èyí tó máa ń bá ìyàwó níyàwó sùn lélẹ̀ o ti sori sori bí ṣàngó. mo ní ká fún Oh, you ask my wife Yeah, oh no, ìyá ẹ olóṣì olóṣì ó tẹ̀lé wa lọ́pàá pé ìyàwó mi nílé. ten where is ten damn, damn. má bínú gbogbo nǹkan tí ẹ̀gbọ́n mi bá ṣe fún ẹ please on my own behalf i'm just begging you John nítorí tọ́lọ́run mo gbà pé mi ni mo ṣe ẹ jọ nítorí tọ́lọ́run ọ̀rẹ́ mi ni ẹ and we have been friends for very very long time John, just look at my face please. Abivat. yes dear. Abivat. yes ah, dear. ah mi tẹ́ rí ẹ̀gbọ́n ẹ tẹ́ mi ó wọ́ mi ó wọ́ mi ńlẹ̀ báyìí tuurutu ni ìwọ ló ní kí n lọ mi kọjá àyè mi jẹ́jẹ́ mi ni mo jókòó mo délé ẹ̀ báyìí mo dẹ̀ wọlé níṣẹ́ ló pariwo mọ́ mi bí ajá bí pé mi ò kìtẹ̀ kí n ṣe èèyàn bí pé mi ò fáìtò ọkùnrin ò bá mi dánwò ẹ̀wò rí láṣà ah ojú ẹ̀ ni mo ti o ó kù díẹ̀ káàtó ojú ẹ̀ ni mo ti gidi gan ojú ẹ̀ ni o ah ọkùnrin ò wọ́n mi bẹ́ẹ̀ yẹn rí o mo ṣe máa ma bẹ́ náà ni pé kó má bínú can you please give my brother the last chance. Eh? chance chance you say i cannot o oh. i'm sorry i'm done i cannot ah ìwọ sí yẹn ti pọ̀ jù i cannot má bínú jọ ah má bínú mi ò lè ṣe má bínú. but blessing báwo ló ṣe dress lọ lọ́jọ́ tó lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi because mo ti sọ fún gbogbo nǹkan tó máa ṣe tẹ́gbọ́n mi fi lè accept ẹ̀ can you please gist me what happened. báwo ni mo ṣe dress jalamia ni mo wọ̀ but mo wọ nǹkan sísàlẹ̀ mọ̀ kí n tiẹ̀ try láti seduce ẹ̀ bóyá tẹ̀ dúró náà jẹ́ n béèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀yẹ ò lè ṣe ni òkóbó ni. you shouldn't have done that. ah ẹ̀gbọ́n ẹ̀yẹ ò lè ṣe o ẹ̀gbọ́n ẹ̀yẹ ò lè ṣe mi ìbílípo lè ṣe kò lè ṣe because ọkùnrin ò rí mi rí báyìí ah country treat mi bẹ́ẹ̀ yẹn láyéláyé. bless you ma bínú ma bínú maybe we should just go and meet my brother together ìyẹn máa tún wà very easy. kí ló sọ. let's go together. go where. to our house. abibat. yes there. ah o jẹ́ èèyàn tí mo love ni o go where. mi lọ anywhere má bínú jọ. Alright, right mo ti fẹ́ máa lọ. all ó ṣe gan-an ọ̀hún ó mm. ṣe bá mi kílé ọ̀rẹ́ ó dàbọ̀. ha mama ẹ tún wá ní látòdìdì ọ̀nà ilé yìí yẹn ẹ bá ti máa mú sinimá fún yín lówó yẹn ẹ ní láti stress ayé wá síbí báyìí ó yẹ kí n wá di next week mo fẹ́ràn ọmọ wa gbẹ̀jà lọ́wọ́ yín so obviously mo máa kówó yẹn wá fún yín. ẹ wo láì sówó kò sọ́jà o ah, láì sówó kò sọ́jà ẹ mọ̀ kówó yìí ni mo fi ń yíra wọn kò ń ṣẹjọ́ mi. olóṣèlú àbí pé mò ń yọjú gbàmọ̀ràn títí ti láti tí mi ì rí mo ní ó dáa kí ètè wá yín lọ owó yìí ṣe pàtàkì o. ẹ kà sí sá o. ẹ jọ mo ní ìdí drink. èwo nínú ẹ coke fanta. ìyá ẹ fún mi fanta fanta òkè fún mi. ok màmá mò ń bọ̀ o ẹ kì í sáré dáhùn. ah o tún bọ́lẹ̀ ní kí ló wá ṣe. ọkùnrin. Ah, ẹ káàsán àǹtí. ẹ wo èmi ò fẹ́ drink tèmi ẹ fún mi ní bottle water tó ṣẹ̀wọ̀n dáadáa. ọ̀rẹ́ rẹ̀ màmá mo ń bọ̀. tó máa ń ṣá ewu tún ni bottle water tó ṣẹ̀wọ̀n. ẹ wo tó wà táwọn ọ̀rẹ́ ṣá. tó ti tutù lẹ́gbẹ́ wọn bá mú báyìí ó wọ yín ni. <laughs> comedian ni wọ́n mọ̀ yìí. Daniel. mama pẹ̀tẹ̀. ìgbà wo lẹ dé sí nàìjíríà. kò tí pẹ́ kò tí pẹ́ màá ṣáàyípadà ti dé ẹ ti dàtú rí. àtúpalẹ̀ ọlọ́mà bẹ́ẹ̀ ni. ẹ ní sùúrù náà ẹ àǹtí ẹ ṣé ẹ ti sanwó fún ẹ. jẹ́ ẹ lọ. ẹ bá wọn mú wá sí. màmá àwọn tó fẹ́ lọ jàdà. alájẹ àwa. kí ló tẹ̀ ṣe bẹ́ẹ̀ alájẹ mi ṣe máa wá bí ti báwo. dàgbà wá ara owó yín ló ń lọ sí o ara owó yín ló ń lọ sí o. dá mi lójú pé tí ò bá nídìí kan àṣà àwòdì òní dédé bà sí gbàgede ìlú there is something behind this thing. Bímbánkẹ́ tí mo ń ronú Bímbánkẹ́ tí mo ń ronú a sì máa bẹ́ ní lábẹ́ ìsọnù Bímbánkẹ́. wà ó very very. you know you are such a useless man. orí ẹ̀ wé ni. ṣé eléyìí jagun àbí tá lówó. orí ẹ̀ ti dàrú o bó ṣe rí o ń dán obìnrin. o oh, ń ná obìnrin. ó ti rojọ́ fún àbí. ó ń ná obìnrin. ó ti rojọ́ fún ẹ̀ kí ni ìsì ẹ̀ ìsì ọ̀wáyé. ó yà ah, ah, wèrè ni. your wife, ara ń tẹ you are angry because he chose me over you you are angry you are a loser. òun ló òun ni ọmọ nǹkan tó ṣe òun. kò sí kò tó pẹ̀ irú wèrè ẹ̀ irú wèrè ẹ̀ ah, irú wèrè ẹ̀ yìí sá ọjọ́ tí n bá tún gbọ́ tí n bá kófìrí pé o tún lù nǹkan tí n bá fojú ẹ rí nǹkan tí n bá fojú ẹ rí máa lù ẹ bí. wọn bí ẹrẹ suraju wọn bí ẹrẹ mo tuntun sọ fún ẹ wọn bí ẹrẹ. báwo bó ṣe ń borúkọ mi jẹ my name is suraju o ya wẹrẹ ni. o o onisẹs that house you are you are very very stupid you are very stupid gbé jalopi ẹ kókó kó wájú. wèrè ilé ìjọ jalopi. gbé jalopi ẹ mo ti ẹlẹ́yìn bá gbé jalopi móòlù ẹ̀ gbé jalopi ẹ kókó ṣì fún mi.

máa máa máa jẹ́ kó jẹ gbèsè sí pákó. ìṣòro ká wọlé ìṣòro ká wọlé kò tó ń gbà wọn kí ló kàn mí pẹ̀lú àwọn ẹ̀tọ́ ń wọ̀ wá máa ń wá mi níṣà mo rán àbúrò mi kó wá gbowó àjọ mi ẹ̀ kó ń kọ̀kọ̀ fún kí ló ṣẹlẹ̀ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ owó mi ni mo wá gbà mí fẹ́ gbọ́ sọ́rí. torí tí mo ṣe rí ẹ látọ̀ ọ̀kan báyìí lọ tí mo ní ẹ̀rú tí ń bà mí ni mo ti mọ̀ pọ̀ támi ti ṣẹ̀ sílé nínú jọ nítorí ọlọ́ ó ṣàmọ̀ ìyá bólú ìyá bólú tó ń bá wa dájọ́ ó ní problem ọmọ yẹn wà lọ síbi ọmọ yẹn sì gan tí wọn kọ́ padà àánú àánú ọlọ́run àṣẹ òun mo fóyìn ẹ̀bùn láṣìírí. kò ní dáfọ́ ayé àṣírí níbi táṣìírí kí ló kàn mí pẹ̀lú Ìyábọ̀lú àtọ̀nà àbá fámìlì ni abeg ah. abeg ẹ má gbìyànjú ẹgbẹ́ pípọ̀ òṣìṣẹ́ lẹ́dá padà DPD kí ló ṣe ẹ wo owó mi ni mo fẹ́ ẹ jẹ́ kówó mi jáde mi ìfẹ́ mọ bówó yẹn ṣe máa jáde abeg owó tó ti ní budget tí mo ti plan fún. ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ máa try sórí wíìkì tá a fẹ́ mú yìí kókó tó parí màá make pé mo bẹ́ẹ̀ gádà owó yẹn máa wà máa wà. ẹ máa wọ́n máa ń ṣá ṣé mo bí mo ṣe ń rówó mi ni. owó látàwọ ilé kówó nínú owó níyàn madam ẹjọ ẹ kówó mi fún mi tó bá kọjá three hours sí bá padà. owó ń kọ ẹgbẹ́ mi ló fẹ́ bá padà wá mo fún yín three hours. tí owó mi ò bá jáde tọ́wọ́ mi ò bá jáde. màmá o. ayé àyìn lẹ́nu mo bá wọn ṣe àwọn ẹrù kúpa gbogbo àwọn fáwọn tó ti pàtẹ yìí. ẹ máa rí i a máa dálẹ̀ a máa túṣà ayé àyìn lẹ́nu three hours ayé àyìn lẹ́nu. ọkẹ́ kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn. ẹ máa rí i kẹlẹ̀ kọ́ àwọn ẹrù kúpa ayé àyìn lẹ́nu tí ń ṣòro máa dàbí lójú yín wọ́n lè kó àwọn ẹ̀fọ́ owó mi ṣe owó mi lè fi ṣe human nair ẹ̀fọ́ owó lówó ṣe human nair okay. ẹ dáhùn mọ àbí ẹ dáhùn mọ. ajá ìdè kò no worry she no be my last year. kò sí kankan kí lẹ fẹ́ o kí lẹ fẹ́ rà. mi ò ra àwọn kankan mi ò mọ̀ bóyá ẹran ti fèsì èmi àti bùrọ̀dá mi a wá lọ́jọ́ kan báyà gbé mọ́tò wá a fẹ́ ra drink tútù but a padà ra drink yẹn mọ́ torí màmá kan tẹ́ dúró tẹjọ ń sọ̀rọ̀ tí bọ̀dá mi wá wọ́n ṣàjọsọ nǹkan kan màmá yẹn pupa báyìí wọ́n ń lo glasses màmá yẹn pupa wọn wọn ẹ wọ́n pupa wọ́n ń lo glasses. ọ oh, ṣé kìí ṣe ya pẹ̀ntó. <laughs> exactly nǹkan tí bọ́dà mi náà sọ lọ́jọ́ yẹn ṣé kò sí o. ah no no no no not at all mi ò mo kàn fẹ́ rí wọn fún nǹkan kan ni mo kàn fẹ́ bá wọn. mọ́mọ́ bètò kí ń wá síta lé mi inú ìṣọ́jọ́ tó máa ń wá síta. ok ok ẹ fún mi ní contact wọn èmi á pè wọn. èmi ò ní nọ́mbà yábẹ̀ tó eh, mi ò ní nọ́mbà wọn. Um, ok ẹ ní phone number wọn níbo ni wọ́n ń gbé mo lè lọ bá wọn bẹ́ẹ̀. Ah, máa kókó ló ń gbé o ó dẹ̀ jìn kò tiẹ̀ ń ṣe sáìdì bí rárá ọ̀nà yẹn jì gan. àti pé ṣé kò sí kankan iṣu àbí kò sí kankan. kò sẹ́nìtìn kò sẹ́nìtìn mákòókò lẹ́pẹ́ àbí ok báwo ni màá ṣe débẹ̀. Ah. tẹ́ bá ṣàtìfà ìwé yín dé mákòókò bus stop tẹ́ ti rí báyìí tó ti kọ́ síbẹ̀ bóyá ọlọ́kadà ni o bóyá anybody tó bá ti rí bí àwọn tó ń ta nǹkan bíi tèmi báyìí ẹ ṣáà bí pé ẹ ń béèrè mama petrol mama pento mama pento kò sẹ́ni tó mọ̀ wọ́n popular gan ládùúgbò yẹn so wọ́n máa direct ní délé wọn. tí mo dẹ̀ ní sọ mi báyìí má kókó eh, eh, eh. mama pento mama pento. ok ṣé máa. báwo lẹ ṣe jẹ́ sí ìbọ̀dá Daniel. Daniel bẹ́ẹ̀ni ah ọmọ ọ̀gá mi ni iṣẹ́ kúkú mo ṣe ń lè kó tó di pé mọ́mì wọn kú. mọ́mì ṣé mo pé lọ́jọ́ tẹ rí wa yẹn ní ọ̀dọ̀ oní provision tó wà lórí ẹ̀kọ́ there is this way you reacted you were shocked kó tó di pé ẹ sọ̀rọ̀ sí bọ̀dà Daniel then I was wondering pé bóyá nǹkan kan wà ń bẹ àbí pé kí ló ṣẹlẹ̀ lọ. Hmm, Daniel ṣebí kọ́lọ́ má jẹ́ aṣòfò ọmọ ni sórí Daniel ọmọ tó ń wò yẹn onínú fùfù ni tínú fùfù ẹ̀ bá dé tó bá rí blade á bẹ̀rẹ̀ sí ya gbogbo ara ẹ̀ ẹ̀jẹ̀ á máa ṣe bàlà kódà ó ṣọ̀bẹ lórí. ọ̀bẹ. ó lọ ni a wá fi ọ̀bẹ gé gbogbo ara ẹ̀ bíi alápàtà ẹ̀jẹ̀ á máa ṣe bàlà á máa ṣe bàlà yàtọ̀ síyẹn o ó ti tó bá bẹ̀rẹ̀ sí owó yìí ó lè ní wọ́n ti fẹ́ràn àbúrò jòun lọ wọ́n fún wọn lóúnjẹ jòun lọ á sí ní jòun kéèyàn wá mú owó kó fún mọ́nú fùfù ìwọ ò bó ṣe máa rí ìṣẹ̀lẹ̀ burúkú kò ṣẹlẹ̀. I went back to other brother. Why do all of this family hate me so much? Why do you hate me so much? Leave me alone. Leave me alone. Leave me. Leave me alone. I love Leave me alone. I have always loved you. I don't love everyone in calling down. Keep quiet. When I'm talking, don't talk. What is wrong with your mental emotion? You. What is nínú funfun? Ṣé mo nínú funfun? Yes, go and change yourself. I should change myself. Yes. yes. I was only playing Tolu. Mami! Play with you. Mami! I was only playing with you, Tolu. Tolu. Tolu. Mami! Please stand up. Mami! Ah! Please. I was only too I was happy playing with you, mommy. Mommy! Mami! Ah! So, Daniel ló pàbúrò ẹ̀. Mami. Okay. Ọlọ́run má jẹ́ kí ẹ̀mí ìṣòro inú àwọn wa. Mami. Kò sọ tí ó dùn. Ilé ìlú wa jẹ́ kí wọ́n mú dání ẹ̀ka wọn kọ́ wọn lọ ìlú òyìnbó. Kọ́ ni kò lọ sí rehab center níbi tá ti ń to ọpọlọ wọn. Eléyìí òun jẹ́ kí ìròyìn wà lára ìyá wọn. Ikú àwọn ikú ọmọ yẹn Tolú. Òun jẹ́ kí ìyá wọn. Ìròyìn pọ̀ kú àbúrò Daniel ló wá pa mọ́mì wọn. kí ló dé tó wá béèrè àwọn ìbéèrè yìí. Ah, mọ́mì ẹ wo nǹkan ṣẹlẹ̀ ẹ wo sísá mi àwọn ní ìyàwó bọ̀dá Daniel ojoojúmọ́ náà dẹ̀ máa ń lù wọ́n gan-an máa ń lù wọ́n burúkú. ẹ sọ fáǹtì ẹ o sọ pé kó má ṣàṣùbí yèé. Hmm. àṣùbíyè. ó gbọ́ wọ́n ṣe sọ́nà wọ́n ní pánsá òfura wọ́n ní pánsá jáàmì wọ́n ní àjà òfura àjà jìn tó nílé ò bá fura ńkọ́. tọrọ. Ah, <coughs> ọkọ mi pẹ̀lẹ́ báwo ni kọjọ́ mẹ́ta. ẹ kú jókòó mọ́ mi. ẹ o ṣe ọkọ mi iṣẹ́ ń kọ́ ṣe dáadáa ni. àdúgbò. ah olúwa ṣeun olúwa ṣeun Daniel mo máa gbọ́ nǹkan ni tí kò fi taratara yé mi ni mo wá ní pé kí n wá béèrè lọ́wọ́ ẹ̀. bí ti báwo ọdún náà nígbà tí mo gbọ́ mi ò fi taratara gbàgbọ́ nítorí wípé Christian nìyẹn o wá ń ṣe Christian lásán you are a born again Christian tí ẹ̀mí mímọ́ ń gbénú ẹ̀ mo dẹ̀ mọ̀ wípé o ò lè ṣe nǹkan tí wọ́n ní o ṣe yẹn kí ló ń ṣẹlẹ̀ láàrin wa àtìyàwó ẹ̀ ẹ́ náà tìgbà tí mo ṣe bẹ̀rẹ̀ sí ní notice pé ó ń lápá lójú àpá lára tí má dẹ̀ bèè lọ́wọ́ ẹ̀ ó lóun fojú gbá kí ló ń ṣẹlẹ̀. ẹ jọ tọpinpin ilé onílé kiri. Ah, Daniel ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu ẹ̀ èmi tọ pínpín of course mo ní mo ṣe jẹ́ sí ẹ̀ náà ìyá ìyàwó ẹ̀ ni mo jẹ́ ìdùnnú yín ìdùnnú mi ni tó bá dẹ̀ já sí èdè kejì náà pains mi náà ni sọkójú mi pé mo mo mo ń tọ pínpín ní eh, òkè. mọ́mí ọ̀rọ̀ tó ṣe déédéé tí ni mo sọ fún yín ah. because mọ́mí mi you understand mo ti fẹ́ ọmọ yín ní ṣùlọ́kà mọ́mí kí lórí tẹ̀ tí ń tọ́ why. Ah. so torí pé o ti fẹ́ ọmọ mi ní ṣùlọ́kà tó ló wá túmọ̀ sí pé mo fi ẹgbà ilé lọ́wọ́ what is wrong with you èèyàn ọlọ́run ní ẹ̀nà ó mọ ọkọ tí ò dáa so why you talking like this. Um, I think I know where this is coming from. Where? I know where this is coming from. Um, Sherry, mo rí i pé bí mọ́mí ṣe máa ń tojú bọ̀ lé ńgbà tẹ̀wálé ọkọ ni nǹkan tó mẹ́yìn ló ti fi ṣe ó ti dè kú. wọ́n yóò ṣọ́tọ̀ Daniel. ló ń jẹnu ẹ lọ. Daniel òdejò oyè Christian ojú má gbèsù láyé má jẹ́ kí èṣù dalẹ̀ ẹ̀rù. Daniel what is wrong today? mo mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ láti kékeré mo mọ̀ ìyá ẹ̀ mo tọ́ ẹ báyìí what is it? jẹ́ ká gbogbo èṣù wí. if you need counseling mo lè sọ fún pásítọ̀ kó cancel yìí. Daniel! Daniel! ah, Ẹ gbà mí. Ṣé mo ṣe lè ah, Èṣù. Ah, Èṣù lágbára ló ní gbàlà. Ò ní dalé ìrú lórúkọ Jésù. Ah. Daniel. Why didn't you tell me about your past before now? past. Why didn't you tell me about the death of your brother? How could I have told you that? Mo mọ̀ pa àbúrò mi. Ṣé tí ká sọ fẹ́ pé ọwọ́ mi mo fi pa àbúrò mi? Do still love me? That was even the past. It was my deepest secret. And mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò I don't live in that past anymore. I'm changed now. Bí n bá ń ké tí mo ń ronú. Bí n bá ń ké tí mo ń ronú. more. Are sure about that? you still haven't told me about your scars. No. Even if I fall in love again with someone new. It could never be the way I loved you. I am hot. I am alone. I am depressed and crying every night. My mom n family. mi wi pe won ni ki n pe Mo gbà but now I'm lonely. Mama, mi ń bá mi wí ó ní kí n fẹ́ bó bá gbà sí wọn lẹ́nu àwẹ̀ ó ṣera ẹni bí n bá ń ké tí mo ń ronú bí n bá ń ké tí mo ń ronú wá sì máa bẹ́ẹ̀ ni lẹ́bẹ̀ẹ́ ìsọ́nù. ìyá ìsìnkú ẹsìn mi gbọ́ ìwọ́n ti yọ̀ bẹ́sìn mi àbúrò mo ní ìwọ́n ti yọ̀ bẹ́sìn mi. o tó pa mí máa pa ẹ. bí ni fọ boyfriend ti sálẹ̀ òun ló jẹ́ ká rush wá sí hospital. Hmm. bó ṣe wà ẹ fifty fifty chance ẹ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ṣùgbọ́n a gbìyànjú. <laughs> ọkọ tó kù ní sí ìrìn pé a gbìyànjú ṣùgbọ́n èyí náà ló kún fàdúrà à á gbìyànjú ṣe ti. dókítà ẹ jọ ṣe bọ gbogbo gbogbo ọ̀nà tẹ́ bá dé ìgbàlejò ẹ ti bá ṣe ẹ bá jẹ́ kí ẹ wù dókítà ẹ kọ́ kó tó ṣe. ẹ bá rí jẹ́ ìwọ possible best tí ẹ jọ. a ṣe bẹ́ẹ̀ sọ wa madam ẹ má wọrí à á gbìyànjú títí wa ní ọkùn fàdúrà àwọn gidi. Ha ha ha. See, Shuri Daniel, at this point, ó ti tó gẹ́, ó ti Mo láti sọ fún mọ́mì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, I just have to inform her. Jọ́dún ni mo bọ́ tẹ̀, jọ́dún ni mo ṣàlù. Kí ni ṣàlù ẹ̀? So, o expect pé nǹkan tó tóbi báyìí ó máa ṣẹlẹ̀ mi ní sọ fún mọ́mi. jùtọ̀rọ̀ láti fi ṣe wọ́n. kò fẹ́ ṣe wọ́n. ìwọ náà mọ̀ pé ìwà ẹ̀wọ̀n lòun. Meu Deus, isso. <laughs> Just shut up. So, ẹ̀yin èèyàn ẹ máa wo àbúrúkú tán ẹ máa wá sọ pé iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni. Àbúrò mi wà ń Ó láì lifelessly sí orí bed ní hospital. Ó rẹ̀ sọ fún mi pé iṣẹ́ èṣù ni. I'm sorry, I did. Gbogbo tó kọjú bí I'm sorry. You know never kò possible kí n hurt am really just I love you so much. Eh? Babe, I'm sorry, you mean. Shut up! Shut up! Ọ̀rọ̀ ìfẹ́ yìí náà ni ọ̀rọ̀ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ló máa ń sọ all the time. Tomi máa ń me. You're not sorry. You're not sorry. Just I don't want to see you. I don't Bilmiyorum. Bilmiyorum. I'm going to share it with you want to take it serious. No. the tests carried out on you uh, showed that you have cancer of the blood, leukemia. been seeing, you might have been seeing the symptoms. Symptoms? Yes, the symptoms. Symptoms. Symptoms like? Um, the symptoms is like short breath, uh, night sweats, bleeding. Ah, oh, doctor. Yeah, doctor. You, you are right, doctor. there was a there was there was a time that I there was a time I, I bled through my nose three and so you bled through your nostril and you didn't come for checkup because I I assumed it was just a normal thing. I, Mr. Dan, how can you think bleeding through your nostril is normal? Ah, báwo làwọn èèyàn ṣe máa ń fi health wọn ṣeré báyìí náà it's not you should have come here for uh, for, for check-up. okay doctor sí gbogbo ẹ ti rí bó ṣe rí nsìn gbogbo ẹ ti rí bó ṣe rí nsìn so what what what what's the way out kí ni treatment tá ṣe we need to know what we can yes, do. yes madam there is a treatment um, it's called chemotherapy. Chemotherapy? Yes. Okay. Can you mean chemotherapy? Jane, I am so sorry for everything. I am so sorry for all the pains I have caused you. I am sorry. Mama. We, but you already were damaged and I just don't bó ti jẹ́ pé wọ́n sọ me, mi I only have two weeks left It's my lò God forbid. Amen. God forbid. Oh, ò ní kú ikú kíkú kan lagbaro. kò ń ṣe iye lágbára náà. But Jane, you don't need to deceive me anymore. Kí ló tún kù? boy you're orí mi ló ti lọ The boy to me, my skin, gbogbo ló ti lọ. I know I am gone and another man is going to have you. I eh, am I'm just... Sweetheart, you are not alone. Jane, what have you done? Clay, do you really sir? Because I love you. I love you, Daniel. It's okay. I'm not complaining. <sighs> Why? <sighs> Jane, why did you love me this way? I have been so cruel to you. I have done terrible things to you and you still chose me. I just love you. I don't know why I love you, but I just love you. You're my husband. So I need to stand by you. Should I ah! say rest and sin? Oh, no! Jeez. Will you rest now? ṣe ń bì thank you thank you kí ló wá ṣe ń bì báyìí. àmọ́ over báwo ló yẹ mọ ibi tí it's a surprise um, the other day money, láti trailer títí títí. I don't Don't like it that you're here. It's just a surprise. I just came to say hi. This is my ní àyà mo mú burúkú yìí wá sí inú ilé mi so nítorí ó ti mọ̀ pé mi ò ní kú I will soon be gone ló ṣe fẹ́ tètè yà fẹ́ ilé àbí. come on stop being aggressive wo bó ṣe rí wo bó ṣe orí ẹ ló ń dán gbogbo ara ló ti dára tán you should be calm. Suraj, please. I mean no harm. Daniel. I did. I thought you said you love me. I love you. I thought you said you love I love you. Okon. Stop being aggressive. Okon, why check on Calm down. Daniel, kò mí ní ẹni yàn. Okon ní kò check on us tí de feito bem fẹ́. ni ó yẹ gbé ẹ bá mi gbé ẹ gbé ẹ gbé ẹ gbé sílẹ̀ ẹ gbé báwo sílẹ̀ ó yá sílẹ̀ sílẹ̀ sílẹ̀ ó yá yá yá. Ó yá yá yá yá. Ó yá yá yá yá. Báwo ni Domestic violence is a terror that destroys matrimonial home that is meant to be a sanctuary and becomes a war zone. Do you know research has it that one in four women have experienced violence by spouse or boyfriend. Over 7 million children live in families in which severe partner violence occurred in their presence and this affects their ways of life negatively. An average of almost 500 women are raped or sexually assaulted each day. Nearly half of all murdered women are killed by violent partners. Majority of the victims are under the age of 40 and 15% are pregnant. Domestic violence is not a trivial issue you can handle alone. You need to seek refuge. Tell someone about it. Domestic violence never ends. Don't suffer in silence.